ẹgbẹ́ àwọn onímọ̀ ẹ̀rọ obìnrin lórílẹ̀‐èdè nàìjíríà tí wọ́n jẹ́ ẹ̀yà kan nínú àpapọ̀ ẹgbẹ́ àwọn onímọ̀ ẹ̀rọ lórílẹ̀‐èdè nàìjíríà ni wọ́n ní àfojúsùn pé ètò ìmọ̀ ẹ̀rọ jẹ́ ohun tí àwọn obìnrin pàápàá lè lọ́wọ́ sí kí wọ́n sì ṣe ìrúnisókè fún àwọn amójú ẹ̀rọ obìnrin láti lè dàgbàsókè nínú iṣẹ́ tí wọ́n yàn láàyò lórílẹ̀‐èdè nàìjíríà àti níbi gbogbo àbẹ̀wò tí wọ́n ṣe sí iléeṣẹ́ NTA yìí jẹ́ ọ̀nà láti túbọ̀ polongo ẹgbẹ́ àwọn onímọ̀ ẹ̀rọ tí wọ́n jẹ́ obìnrin àti láti tún dúpẹ́ lọ́wọ́ ọ̀gá àgbà iléeṣẹ́ NTA Abẹ́òkúta arábìnrin Fúnmi Wọ́kàmá fún gbígbà wọ́n ní àlejò yìí ọmọ ìgbìmọ̀ ìṣàkóso àjọ onímọ̀ ẹ̀rọ nílẹ̀ Nàìjíríà Margaret Aina Ògúntálá darí wọn wá sí iléeṣẹ́ NTA Abẹ́òkúta ọ̀gá àgbà iléeṣẹ́ NTA Abẹ́òkúta Fúnmi Wakama nígbà tí ó ń kan sára sí ipa ribiribi tí àwọn onímọ̀ ẹ̀rọ obìnrin kó lórílẹ̀‐èdè Nàìjíríà ṣàlàyé pé iléeṣẹ́ NTA ní yóò túbọ̀ máa ṣe àyè sílẹ̀ fún àwọn obìnrin tó jẹ́ onímọ̀ ẹ̀rọ láti lè gòkè àgbà kí wọ́n lè fi àrà tó wà nínú wọn hàn yóò sì fi dá wọn lójú pé iléeṣẹ́ NTA ni kò ní pẹ̀yìndà nínú ṣíṣe àtìlẹ́yìn fún ètò ẹ̀kọ́ àwọn ọmọbìnrin nígbà gbogbo. wọ́n ti sọ gbogbo iṣẹ́ takuntakun táwọn ń ṣe àgàgà èyí tí wọ́n ń ṣe láti fi rí pé àwọn ọmọ obìnrin si on fait kọ́ iṣẹ́ ìmọ̀ ẹ̀rọ gbogbo akitiyan wọn àti fi dá wọn lójú pé àwa náà a máa fún wọn ní àtìlẹyìn lọ́dọ̀ wa nílé iṣẹ́ ní ti Abẹ́òkúta ń bí gbogbo àwọn agùnbánirọ̀ tó ń jẹ́ amójú ẹ̀rọ gbogbo wọn la máa ń gbà tá a máa ń kó wọn lọ sí ẹ̀ka ìmọ̀ ẹ̀rọ iléeṣẹ́ NTA Abẹ́òkúta eléyìí jẹ́ akitiyan ti wa láti fi ṣe àtìlẹyìn fún wọn. ẹgbẹ́ àwọn onímọ̀ ẹ̀rọ tí wọ́n jẹ́ obìnrin ilẹ̀ Nàìjíríà ṣàlàyé pé àwọn doríkọ ọ̀nà tí túbọ̀ máa ṣe ìrúnisókè fún ètò ẹ̀kọ́ ìmọ̀ ẹ̀rọ gẹ́gẹ́ bí ọ̀nà láti mú ìdàgbàsókè débá iṣẹ́ ìmọ̀ ẹ̀rọ lórílẹ̀‐èdè nàìjíríà àti lágbàáyé lápapọ̀ yẹ̀mí dalẹ̀mọ́ ló jábọ̀ ìròyìn.